eléyìí tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ṣe léèwọ̀ ó sì bẹ nínú àwọn kaba ìrọ̀dùnú ǹjẹ́ ó wá tọ́ nínú òfin ṣẹ̀rí àrí kí èèyàn máa láàánú èèyàn kan pàtó bí lágbájá ọmọ lágbájá kò ní dáa fún kò ní yẹ yọ bàjẹ́ fún láyé yọ bàjẹ́ fún lálùkìyàmù àbí ẹ̀ dojú ọ̀rọ̀ kọ́ pé ìwọ yìí kò ní dáa fún ọ àlámàrí rẹ̀ ò ní lọ déédéé láyé kò sì ní dáa fún ọ tó bá ti lọ́la àlùkìyàmù ọmọ anágan lọ́lọ́run sí ọ ìjọ wa tọ́bi alimami nawawi rahimahullahu ta'ala wọn ní tí a bá wo àwọn ẹ̀rí eléyìí tó wá nínú ṣẹ̀ríyà á rí i pé tó hàn nínú rẹ̀ ní pé kò burúkọ̀ ta kò fi ọlọ́run ẹnì kan bá jẹ́ káfíìrì àbọ̀jẹ́ni tí ń dé àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wípé bí kéèyàn jẹ́ Yahudi àbí kó jẹ́ Nasara àbí kó tiẹ̀ jẹ́ mùsùlùmí náà ni ẹ̀kọ́ ń zina ni mùsùlùmí ni ẹgbẹ́ ń gbére wọ́n ń yàwòrán àwọn nǹkan abẹ̀mí àbó lè jẹ́ ẹni tó jẹ́ gbéwìrì abẹ́ni tó jẹ́ pé owó èlé òun ló máa ń fún yàn. òun ló máa ń gbà lọ́dọ̀ èèyàn àwọn ẹ̀rí tó wà nù ṣẹ̀ríà wọ́n tọ́ka sí kékeré sí wọ̀ iná nígbà tí máa ń serú ẹ̀ alẹ́jọ́jú ọ̀rọ̀ kọ́ká làánà rẹ̀ ṣùgbọ́n al òun sọ igi rárá nítòfin ṣẹ̀ríà tọ́ka sí òun náà ni pé ni ká máa làánà èèyàn kan pàtó hàn pé wọ́n lọ ń báwí ká àyàfẹ́ni tó jẹ́ pé a ti mọ̀ pé lórí ibú ni báwo láti wá dáyàn mọ̀ pé lórí ibú ni èèyàn ń ṣe kèfèrí lónìí ọ̀gbà tọlọ́run wọ́n ń takò tọlọ́run kò tí ì fi hàn wá pé lórí ibú ni ṣáájú kó tó di kó kú nítorí pé ẹni tí ò bá ti kú ẹnìkan àmórí kíní òkú sí ìdí nì ló fi jẹ́ pé tó ti hàn sí wa dájú sáká kíkọ́ lórí ibú lélẹ́yìí. ìyẹn ni kékeré yẹn kú lórí pé ń ṣe kèfèrí sọ́lọ̀ ó kú sórí pé ń ṣe bọ́sì ọlọ́run irú eléyìí irú wọn gẹ́gẹ́ Abu Lahab gẹ́gẹ́ bíi Abu Jahal gẹ́gẹ́ bíi Fir'auna gẹ́gẹ́ bíi Namrud gẹ́gẹ́ bíi Haman àtàwọn ẹni tó ịrụ wọn irú àwọn eléyìí tá a bá fún wọn tá a torípé nu nánà ni lọ tààràtà tẹ́lẹ̀ náà ìdí tó fi léwu lórí Gazali ike ká máa ṣépè fún èèyàn kan pàtó òun náà ní pé sọ́pè ní aláàn òun náà ní gbígbé ní jìnnà síkì ọlọ́run ẹnì kan ò sí máa báwo ìgbésí ayé ẹnìkan tẹ̀ sí táàbí wa máa nítorí pé ẹni tá a wò kó jẹ́ pòkì lónìí látàrí kó mùsùlùmí fa gbọ́n ọlọ́run ọba ya abike kèfèrí tí ò tiẹ̀ gbọ́ ọlọ́run ọba gbọ́ ó ṣeéṣe ó ike pé ẹ̀bẹ̀ tí wọ́n ń bẹ̀ èpè tó ń fẹ́ fún wa á rí pé ìtumọ̀ rẹ̀ náà ni pé kọ́nà kòkí lè di mùsùlùmí gidi káfìrí ó lè padà di mùsùlùmí ọ̀sẹ́bọ́ ó náà lè padà gba islam kó tó di kó filé ayé sílẹ̀ láì jẹ́pẹ́ nìkan sí ìkú ọ̀sẹ́ni tó máa o báwo la túnbọ̀ tán ẹnìkan jẹ ńgbà tó ti pé alára gan kò lè fọwọ́sọ̀yà pé báyìí la túnbọ̀ tán tó wọ́n rì báwo ló ti wá máa fọwọ́sọ̀yà fẹ́ lómi bá túnbọ̀ tán rè ò ní dáa. bàbá ní orí ànábì Muhammad sallallahu alaihi wa sallam ti làánà apá kan rí nínú àwọn èèyàn tó sì ṣàfihàn wọn lágbájá ńláàánà rẹ̀ rẹ̀ wọ́n ní ó kó jẹ́ pé ń ṣe lànàbì torí kọ́lọ́ ọba ti fi hàn án púpọ̀ máa ná làwọn eléyìí orí kẹfìrí wọn sì kù sí. lórí ẹ̀ kókó ọ̀rọ̀ lórí pé lè èèyàn kan pàtó lè ṣépè fún èèyàn kan òun náà ni ọ̀rọ̀ méjì iná ni ọ̀rọ̀ tó wá lọ́dọ̀ àwọn olùmọ̀ẹ̀sìn Islam nípa eléyìí apá kan nínú wọn ní kọ̀tọ́ ọ̀tọ̀nà rárá bí tí ó ma ká máa làánú èèyàn kan pàtó ká máa dákọ̀ rẹ̀ ká sì fi hàn pé wọ́n là ń bá wí wọn ní kọ̀tọ́ àwọn eléyìí làwọn ẹni tó pọ̀ jù nínú àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam kí lẹ́yìn náà rí sọ bẹ́ẹ̀ wọ́n ní nínú taari ó náà ní hadithi Abdullahi ibn Umar ibn al-Khattab radiyallahu anhuma wọ́n ní ọkùnrin kan wà láyé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó rúkọ rẹ̀ a máa jẹ́ Abdullah arákùnrin yìí báyìí ó jẹ́ ẹni tó ṣe pé látàrí ọ̀pọ̀lọpọ̀ títí máa mu ọ̀mú burúkú ni àwọn èèyàn wá sọ lórúkọ ọ̀nàgídẹ́ wọ́n ń pè ní khamaran khammaran ọlọ́tìmù ọkùnrin yà á máa pa anábì sallallahu alaihi wasallam ó ti mú tírì tẹ́kọ̀ anábì sallallahu alaihi wasallam ti ní nà lọ́jọ́ kan wọ́n á gbé wá bá anábì sallallahu alaihi kó má kó sí anábì wa pàṣẹ pé wọ́n sọ pé allahumma la'an ọlọ́nkọ́ ó ń ṣépè fún ma akthara ma yu'ta bihi áá wọ́n sì máa mú wá gbogbo ògbà pé sá mutí náà ní sá ọlọ́nlá náà rẹ̀ anabi sallallahu alayhi wa sallam ọwọ adalọ onílà tẹlẹànú ẹ má máa ṣépè fún ọ ẹ má ṣépè ẹ má ṣépè fún. eléyìí túmọ̀ sí ka èèyàn kan pàtó táwọn ẹsẹ̀pẹ̀ kòkò sínú lànà. fawallahi ma alimtu illa annahu yuhibbu allaha wa rasulahu. wọ́n fẹ́ lọ́n búra èmi ọmọ kankan nípa ọkùnrin ju kọ́ fẹ́ràn ọlọ́run sì fẹ́ràn ànábì tẹ́lẹ̀ pé wọ́n nìkan pàtó èyí kọ́ bá jẹ́ káfíìrì lónìí ẹni kò ní fún bàbá nítorí pé bóòlù ẹ̀rọ màjọ́ parí ayé rẹ̀. ẹ̀yin alára tẹ gbéra yín sípò ẹni tó lè máa làánà rẹ̀ lónìí báwo lẹ́yìn màjẹ́ parí ayé sí ẹ̀ mà pé máa kú dẹ̀dẹ̀ téèyàn kú náà ní mùsùlùmí ni lọ́padà kú kéfè ọlọ́mọ pàtó àdàtà ìdá torí di ẹlẹ́yìí kéèyàn sọ ẹnu rẹ̀ àwọn olùmọ̀táwọn wa sọ pé rárá o kò sí nǹkan tó ní ká máa làánà èèyàn kan pàtó pẹ̀lú ó kọ́ rẹ̀ àwọn náà láwọn lẹ́rìí o nínú àwọn ẹ̀rí àwọn onílẹ̀gbà wa kan tó wá lọ́sọ̀dọ̀ ìyá ńlá wa Aisha radiyallahu anha Aisha ní àwọn ẹnìkan tí wọ́n ń lọ láàrin yẹn mẹ́ta sí mẹ́wàá wọ́n wá bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam lọ́jọ́ kan wọ́n wọlé wá bá faqalu wọ́n wá sọ pé assalamu alaykum assalamu alaykum yẹtẹ assalamu alaykum o alaykum ikú ọ̀jẹ̀ sí àrùn ọ̀jẹ̀ sí àdánwò àti àrílù ọmọ bẹ́ẹ̀lẹ̀ sí i à èpè burúkú ni ó tún wá jẹ́ pé wá wálé ànábì wa sallallahu alaihi wasallam ẹnu rẹ̀ tún gbà láti máa ṣe pè fún báyìí. ọ̀ọ́lẹ́ sọ́sẹ́ yìí tó hà Aisha ni mo gbọ́ tí wọ́n wíyé dáadáa ọ̀kọ́lù èmi náà wá sọ pé wa alaykum assalam wa alaykum assalam ikú ọ̀jẹ̀ tì náà àwọn ọmọ abáyé gbé àrílò àtàjálù òní ń wá lágbolé yín ọlọ́run sì làánà yín. ọ̀hálẹ́ ọ̀kọ́lọ́ rasulillah sallallahu alayhi wa sallam mẹ́hẹ̀lẹ̀ ni àìṣ anabi wa sallallahu alayhi wa sallam gbá pẹlẹdọwọ rẹ o ìwà àìṣà èpè báwo inna allah yuhibbu rif fil amri kulli ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí ká máa ti pẹ̀lẹ́nu gbogbo ọ̀rọ̀ wa. fọkùnrin ya rasulillah awalam tasma' ma qalu mo nílò ànábì sallallahu alaihi wasallam tó ọ̀gbọ́n tí wọ́n sọ ni. qala rasulullahi sallallahu alaihi wasallam ànábì sallallahu alaihi wasallam ni qad qultu wa alaykum ebi mo gbọ́ lèmi náà fi dá wọn lóhùn pé wa alaykum. níta ewé ọmọ jẹ tìǹ náà láì fi àmì fàágùn sí. àdéhìí náà al-Imam al-Bukhari Muslim ló gbé jáde. eléyìí túmọ̀ sí pé ànábì báwí lórí àwọn àdáhùn tó fi dá wọn lóhùn tó le kìí ṣe báyìí fi bá wí lórí pé àìsè pè é fún yàn lójú ẹ àìsè pè téèyàn kan pàtó ànábì ọba wí lórí ẹgbẹ wọn lélẹ ìtumọ̀ sí pé tí nǹkan bá jẹ káfíìn tó bá jọ tọlọ tó bá jọ dáràn òṣèlú tó burú ká sọ pé Ọlọ́run lànà ẹ yẹ ò ní já eléyìí jọrọ àwọn apá kejì ẹrí wọn sí i. nínú àwọn ẹ̀rí ká tó mú wa oní àlàbí ìsìnká tó wà nù sàhẹ́ Muslim látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu wọ́n lànà bíi Muhammad sallallahu alayhi wa sallam ó ní innama ana basharun fa ayyuma rajulin min al-muslimina sababtuhu aw la'antuhu aw jalastuhu faj'alha lahu zakatan wa rahma wọ́n lànà bíi sallallahu alayhi wa sallam sọ pé èmi ìjẹ́ nǹkan kan bí ìbá sèyàn èyàn abara ni mí torí náà ẹnikẹ́ni nínú àwọn mùsùlùmí tí mo bá ti bú rí ẹnikẹ́ni nínú àwọn mùsùlùmí tí mo bá ti lè pè fún rí abẹ́nikẹ́ni nínú àwọn mùsùlùmí tí mo bá nà lẹ́gbàá rí wọ́lọ́ eébó mi èpè mi ẹgbàá mi tí mo nà fẹ́jà àlá lẹ́hùn zakatan wa rahma wọ́lọ́ ń sẹ́ ń kò sì sẹ́ ń kẹ̀kẹ́. ànábì sọlọ́lá àdìsẹ́lẹ̀ sọ pé kí ẹni pé ànábì sọlọ́lá àdìsẹ́lẹ̀ padà wá sọ pé ajọ́pẹ́ kò tọ́ o kéèyàn ọmọ àtẹ́pẹ́ bẹ́ẹ̀ ni kàn pàdé. àti bá àbíbí eléyìí tó dáadù ó náà ní kí mùsùlùmí ọ̀sọ́ra bá ti máa fa ahọ́n rẹ̀ sẹ́pẹ̀ gbọ́dọ̀ fa wa sẹ́pẹ̀ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ńlá mú ẹ má sẹ́pẹ̀ kan pàtó tí ò ọlọ́wọ́n bá nìkan lọ́mọ bá tù lọ́sàn rẹ̀ pé ẹni tó ti kú kò sí àyè àti yípadà fún ma kò sáyè àti yípadà sí dáadáa kò sáyè àti yípadà dáadáa ẹni tó ti kú ìwé ẹni tí ó ti kú kò lè sọ ọrú tí ó sùn ti irú lẹ tí ó mọ̀ lọ́la torí de lẹ́yìn má máa fẹ́yàn kan pàtó ọbẹ̀ nínú lànà eléyìí èèyàn máa ka ìlà síra wọn ẹni tó bá sí ọ tó sa ìlà sí ọ májè ọjọ́ ike búbú àbí pè iná ẹlẹ́fin máa yanjú ẹ̀ nítorí pé ẹni tó ń bu àbẹ́ni tó ń ṣépè fún ẹni tó súnmọ́ òun náà ní pé wọn náà ọ̀bẹ lọ láàrin rẹ pẹ̀lú rẹ kọ́ dámárán ọ̀bẹ lọ kí nǹkan ti ń bẹ láàrin rẹ pẹ̀lú rẹ kókó ń bẹ bí kò máa bàjẹ́ kó tún máa takókó sí iná ní nǹkan tí wọn náà ń tọrọ pẹ̀lú bẹ́ẹ̀. nínú àwọn kan tá a tún gbọ́dọ̀ sọ ahọ́n wa nípa rẹ̀ nínú ẹ̀kọ́ tí ń bẹ náà Muhammad sallallahu alayhi wa sallam ó bi àwọn sàhábà léèrè ń dọ́kọ̀ ó ní atadruna mal ghiba kí ń bí kí ń gàn kí ń àwọn ọlọ́run àti ránṣẹ́ rẹ̀ àwọn nìkan ni wọ́n mọ̀ ọ́ anábì wa dáhùn ó ní ajẹ́ pé ìdáhùn rẹ̀ tẹ́ ẹ̀ bá mọ̀ ó náà ní dhikruka akhaka bima yakra kọ́ máa sọ nípa ọmọ ìyá rẹ̀ ohun tó ti pé ọmọ ìyá rẹ̀ kórìíra kéèyàn sọ nípa rẹ̀ qila ya Rasulullah wọ́n nílẹ̀ anábì sallallahu alaihi wasallam afara'ayta in kana fi akhi ó ń bẹ lára rẹ̀ kí ṣe pé mo parọ́ mọ́ anabi sallallahu alayhi wa sallam ó ní in kana fihi ma taqul faqad ghadabta tó bá ti pé nítorí ọsán pa rẹ̀ máa ń bẹ lára rẹ̀ lóòótọ́ níta ń pè lẹ́gàn gbàngàn náà ó yẹ sí sọ lójú rẹ̀ tó fi dẹ́pẹ́ yìn rẹ̀ lọ́sọ̀ wa in lam yakun fi faqad tí ọba wá sí lára rẹ̀ irọ́ lásán lọ pa náà ajá yìí pé o ti parọ́ mọ́ màá yá rẹ̀ o ntí o sí lára rẹ̀ lọ sọ pé ń bẹ lára rẹ̀ ntí èsì wa rẹ̀ ló pè níwà rẹ̀ ntí ọ̀sọ̀lọ̀ ló sọ ọba jẹnu ìwé lọ́wọ́ àjà tí ọba tó dodo ọ̀daràn tí ọba tó parọ́ mọ́ ọ̀dàgùn torí ẹ̀ kẹlẹ́ ni wọ́n sọ ẹnu tí ọba ti má dáadáa tó lè sọ nípa ọmọ ìyá rẹ̀ lẹ́yìn rẹ̀ sẹ́nu rẹ̀ ń dédé síbí nítorí pé èèyàn lè máa wo bọ́ọ̀ wọ́n sọ pọ́ dáràn àìsí ìfáìsọ̀ káti sọ̀rọ̀ bákan náà nínú hadith eléyìí tí imaamu abu dawud tó gbé jáde anabi muhammad sallallahu alayhi wa sallam ó ń pàkíyèsí wa nítorí pé ń bẹ nínú wa àjọ pẹnu lásán náà fi gbọ́ lọ́wọ́ bá gbọ́ imani ò dénú ọkàn wọn anabi ni yá ma'shara man amana bilisani walam yadkhul al-imanu qalba la ẹ̀yin ìsọ̀wọ́ ẹni tó ṣe é ké ahọ́n yín lásán ní ìgbàgbọ́ òdodo wà ìgbàgbọ́ òdodo sí ìwà náà sàn yín. ẹ yé pẹ̀gà àwọn mùsùlùmí ẹ má máa pẹ̀gà àwọn mùsùlùmí. ó túmọ̀ sí pé tí imáni bá ń bẹ lórí ọkàn gẹ́gẹ́ bí èèyàn ṣe ń wí jáde lórí ahọ́n kò lè ṣeé ṣe kéèyàn jẹ́ pẹ̀gàpẹ̀gà. a jẹ́ pé àmì mùnádì onáìlẹ̀ gan pa tí ìmánì bá ń bẹ nù ọkàn èèyàn lódodo èèyàn ní máa sọ̀rọ̀ ọmọ làkejì lẹ́yìn rẹ̀ láì dá nítorí ìwà àwọn ojú àwọn ọ̀lẹ́nu a nítorí fẹ́ sọ yẹn lọ sọ lójú rẹ̀ mà lọ́kọ̀ ọ̀dù gbàtí wọ́n mọ̀ pé alátúnṣe yan èyí sọ̀bà yìí jẹ́ èyí ti alẹ́run wájú pọ̀ mọ́ ti papọ̀ èyí sẹni tó fẹ́ sọ gbogbo èèyàn dọ̀tá ẹni tí wọ́n ń bínú kí ló dé tó lè lọ sọ lójú ẹ̀ tóbi wá jẹ́ pé ń gbọ́ pẹ́yìn dà ẹnu rẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbó dédédé ọkùnrin jọ lé dá èsì sọ lójú rẹ̀ sọ́wọ́ lójú ẹnìkan rí tó bá ti rọ́ọ̀ṣì rẹ tó fọ́ lẹ́nu tọ́ka yín méjì fún ọ ó lè máa sọ fáwọn èèyàn pé wọ́n fẹ́nu wa rọ́ọ̀kù ibi ẹnu gbémi dé lẹ́rí kí ló dé tó fi jẹ́ pé ńgbà tó ọba rí ń láwọn máa sọ̀rọ̀ rẹ̀ láì dá tí bá ti ń bọ̀ báyìí ó ti yí ọ̀rọ̀ padà torí pé orin yí padà kílò yí padà wala hawla wala quwwata illa billah kò yẹ kó rí bẹ́ẹ̀ nítorí pé mùsùlùmí ọmọ ìyá rẹ ni mùsùlùmí kí ni ìbá ṣe bóòlù ọ̀rọ̀ rẹ̀ bá burú tó tóbi wá jẹ́ kó ọmọ dá yẹyẹ rẹ̀ lẹ̀ lẹ́yìn rẹ̀ èyí sì yàn tó dáa Anas ibn Malik radiyallahu anhu ó ní ọgbà ẹgbà wà kan alákòdà nígbà Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ní lamma urija bi marartu bi qawmin lahum adhkarun min nuhas yakhmishuna wujuhahum wa sudurahum. anábì sallallahu alayhi wa sallam ó ní nígbà tí ọlọ́run ọba tó gbé mi lọ sí sàmà tó ní kí wọ́n gbé mi wá sí sàmà wọ́n gbé mi kọjá gbára àwọn èèyàn kan tẹ́sí èékánná wọn èékánná wọn eŋti ọjọ́ èékánná wọn ọjọ́ ayọ́ ayọ́ onáàlè èékánná wọn kìí ṣe èékánná lásán ayé ọ̀yàn ni wọ́n fi ń hara wọn lójú ni wọ́n fi ń hara wọn láyà. فقلت من هؤلاء وأبير لدو ملائكة جبريل من هؤلاء يا جبريل وملائكة جبريل تلا ويلي إليه كان أيو تنسين فان أيو في بورا لوجو جارا لايا قال ملائكة جبريل دام ó ní haúlẹ̀ ìlẹ́bíyìn na láhmẹ́n náà àwọn eléyìí làwọn ẹni tí máa ń jẹran àwọn èèyàn àwọn ẹrẹ́jà ńlẹ̀ wọn ìjẹ ẹran ara màálù wọn ìjẹ ẹran àgùntàn wọn ìjẹ ẹran ewúrẹ́ wọn ìjẹ ẹran àwọn èèyàn làwọn á máa jẹ àwọn ẹlẹ́ni tọ́lọ̀ wọn bọ́ sọ ìkànnì àwọn di ayọ̀ wọn á máa wá fayọ̀ yìí wọn á máa fi dábìrà dápátá nì síra wọn lójú àti láyà. ويقعون في أعراضهم àwọn ẹni tó dẹ́ pé wọ́n á máa fẹnu warọ́ wọ́n á máa fi ta iyì àwọn ọmọ ìyá wọn dànù njẹ́ ó sì wọn nù ọlọ́run dákun a di ẹni tó ẹ pé òórùn rẹ̀ kò ní yàtọ̀ sí tòkùnbẹ̀tì ẹran ibn ona gba ẹgba wa kan wa ó ní kúnnà màá nàbí sallallahu alayhi wa alayhi wa sallam fartafa'at rihu jifatin muntina à ń bẹ lọ́jọ́ kan pẹ̀lú ànábì muhammed sallallahu alayhi wa sallam lóòrùn òkú mbẹ́tì ẹran kàdé rùn burúkú burúkú lọ́ba rùn wá bá wa. فقلنا يا رسول الله فقال رسول الله صلى الله عليه وسلم anábì wa kí àti ọlọ́lọ́ kó ma bá wa sọ pé atadoro na mahadi mahadi háàdì rí ẹ̀ tẹ́ ẹ mọ òórùn wo lo òórùn burúkú tá ń gbọ́ yìí wọ́n bí àwọn sọ̀hábà lè àwọn sọ̀hábà ni àwọn ọ̀ma o anábì ni háàdì ريح الذين يغتابون المؤمنين eléyìí lóòórùn àwọn ẹni tí máa sọ̀rọ̀ àwọn amòmìnir láìláì dá àwọn apẹtẹpẹtà òórùn wa ló rùn wá yìí ọlọ́dàkùn wọ́n ti sàwa lókun gbèsè wọ́n ti wá léyìn aládàradà ẹ̀yìn abú ẹni òfò tí fi ẹnu ara rẹ̀ bá tiẹ̀ jẹ́ ó ṣe bí ẹni tí èèyàn máa pẹ̀gàn àbí ẹni tí èèyàn máa sọ̀rọ̀ wọn láì dá ó dájú pé èèyàn pọ̀ nàkan kórìíra wọn èèyàn fọ̀nà kan mọ̀fẹ́ rí wọn láyé ẹ̀yìn òfìgbà kan gbá sí wọn nígbà tí èèyàn sọ fọ́lọ̀ pé kí lọ dá àwọn wọ̀nyí náà ó ẹni tí mò ń bínú ẹni tí mò ń kórira ẹni tí ń fẹ́ràn ó ti wá gbọdọ̀ jẹ́kùn ni ma wá sánà láti bọ̀ ńlá dàdé padà wá èmi tí ń rún òkú ń ẹran eléyìí túmọ̀ sí pé ẹ̀gàn ìmọ̀ sọ̀rọ̀ ọmọ làkejì dáa. ẹdí awa wa ká ṣọ́ra ń bẹ ká ṣọ́ra ń bẹ ọ̀rọ̀ àwọn èèyàn lọ́rùn bàjẹ́ pápá jùlọ bí tó bá ti dilẹ̀ orí bí ọwọ́ tó bá dilẹ̀ ní ṣètọ́ni máa rántí ọwọ́ tó bá dilẹ̀ láti lẹ́rán tó àwọn tó bá ti rí kan ti kan ó dájú pé nínú tí wọ́n máa rí ṣe náà nìyẹn because ìyẹn tún dilẹ̀ náà tàn yóò fi nǹkan kan dípò kan ẹ̀mẹ́ni tó bá jẹ́ pé kò rójú ọ̀ráyè nítorí tí wàá ju tó láti ní kíni tiẹ̀ ti jẹ́ èsì ìrànṣọ ti níbi tó ti gbé ya tóbi wàá jẹ́ parí tẹni màá wí níwọ̀ ya lọ́fà pàdé kò tiẹ̀ mọ́lẹ̀ ọmọ wa gbé borùn káyé ọmọ gbé fìlà káyé lẹnu sọ̀nsọ̀ bí ẹnu bí ẹnu asín lórí kíni wọ́n ṣe bẹ̀rù ọlọ́ wọ́n rántí pé gbogbo tí wọ́n ń sọ tẹ́ni tó ń sọ̀rọ̀ rẹ̀ ọ̀gbọ́ ọ̀rántí kọ́ bàtà ń bẹ tí ó kù wájọ ni. lẹ́sìn gbogbo àṣírí rẹ ní òtúnjọ́ náà lójú gbogbo àgbáńlá ayé ìwọ tó ń wò lẹ́ni rí tó ń wò lẹ́ni pàtàkì ọ̀ lọ́jọ́ tó pé lẹ́yìn ẹ̀jẹ̀ rẹ kò gbogbo ẹjọ́ wa gbọ́n láyé sọ ẹnu ẹ̀ ẹnìkan ni bọ ọ̀pọ̀ ti fẹ́ bà mí kí tí mo ti ti pa mọ́ ni máa sá kojokojo tí màá sá kíjokíjo ọ sọ ọ bá sọ. àmọ́ tó bá ti ní nǹkan kan tó bá ti lẹ́bọ̀ lẹ́rù tó ní aburú kan tó ṣe sí pamọ́ ayé àlọ́ làkàrà bẹ́ẹ̀ ni nítorí pé ẹni tẹ̀ǹkẹ́ ìtùfù olóma ń kí ìsẹ́kùlé torí ẹ̀ la ti sọ wípé tẹnu bá hún ẹ tẹ́lẹ̀ pé ọ̀mà tí kò máa pẹ̀gàn yín náà lọ máa pẹ̀gàn bàbá àtìyá rẹ̀ yọjà sí pé dáadáa ló ń sọ torí ibà méjì pọ̀ torí pé ẹni táwọn á pẹ̀gàn rẹ̀ yẹn ọ̀rọ̀ táwa sọ kò ní lọ lásán bọ́bá ti lọ́la gbẹ̀ndẹ̀ alkiyama wọ́n mú nínú rere wa wọ́n fi san fẹ́ni tá a pẹ̀gàn rẹ̀ lọ́jọ́ tó ti pọ́ mọ òsì tí wúlò fún bàbá owó òsì tí ó sẹ́ni tó ní láǹfààní òkè tó bá gbé bàbá wa màmá wa bá làbá ń pẹ̀gàn dáadáa wa tí wọ́n bá mú un bàbá wa ni wọ́n fún un màmá wa ni ọgbà ó pé wa bí kò jẹ́ pé ará àta làwọn á fún lọ ara àta ẹgbọ́ta rẹ ló ń bú ẹgbọ́ta rẹ ló ń bàjẹ́ lẹ́yìn rẹ̀ kí ló dé tó tó tún fi jẹ́ pé nígbà tí èsì kórì yóò pé ọ̀tá rẹ náà ló tún fẹ́ kó wọ́n máa bọ̀ fún tẹ̀rẹ̀ bí wọ́n máa fún bàbá rẹ àlébù pọ̀ lára bàbá rẹ àti ìyá rẹ náà máa sọ máa sọ fáwọn èèyàn fún ọmọ rẹ nù sódà tó bá dídọ́ gbé yá mọ́ wọ́n fi mú dáadáa rẹ wọ́n fún bàbá rẹ bóyá tó bá wọn fún bàbá rẹ bàbá rẹ àlùjá náà wọ̀ tó bá wọn fún màmá rẹ màmá náà rẹ àlùjá náà wọ̀ ẹ̀yìn wọ́n ti pè ìwé iná ni wọ́n sáìn kọ́ máa lọ náà a'udhu billahi minash shaitani rajim ọ̀tẹ̀ máa wá o àwa yorùbá o ẹnu ẹ̀dú o ẹnu ẹ̀dú o kálukó bira rẹ̀ léèrè ẹnu ẹ̀dú báyìí ẹnu wa àdánwò ńlá ni oní òsì ti sábàbí náà pọ̀lọpọ̀ tó bá ti jọ pé kàlùkù yá gbọ́ yìí sọ yìí gbogbo ń taari èyí taari àmọ́ akọ́ra ẹnu ọmọ ọhún wọn ẹnu ọmọ ajá wọn jẹ láti sọ kankan sọǹkù wọn náà ti wá kan wí wọn ti sọ bọ́ǹbù yìí lẹ̀ wọn náà sọ mí lẹ̀. gbogbo nǹkan yẹn ọlọ́run mẹ́jọ já sí wípé ìwé orí ibú ni làwọn gbà lé ayé o tí ò bá jẹ́ ìwé orí ibú èèyàn ẹnu ń jà nù. sọ̀rọ̀ tí fẹ́ sọ yìí ṣé sọ̀rọ̀ yóò wúlò fún mi ní àbá burú ní ọ̀dà alẹ̀ fún mi gbogbo ńlá ká ìgbọ́dọ̀ máa rò bẹ́ẹ̀ ìkàn ti pé ọlọ́run fún mi lẹ́nu ẹ jẹ́ máa sọ tó bá wù mí àà ẹnu ó kọ́ síbi tí ọ̀dà téèyàn bá ti ń rò kó tó sọ ìwọ̀nba là ti ṣe rẹ̀ ọ̀mù ìwọ̀nba là ìdá á lè di màláìkà ṣùgbọ́n àtúnṣe rẹ̀ ọ̀mà dínkù yọ̀mà dínkù yọ̀mà dínkù àmọ́jọ́ tí èèyàn bá ti fi ẹnu rẹ̀ lẹ̀ tó ní kó máa wí ní tọ́ba wù àbúrò ọ̀fẹ́ pọ̀ ju dáadé èèyàn lọ. ẹ̀sán ńlá ń bẹ fún ọ ìwọ tó kọ ẹnu rẹ̀ ń dànù o tọ́jà pé kàkà kọ́ ọ bá wọn dá sí àti bọ́mọ àyá rẹ jẹ́ ìwọ dúró du ẹni tí ó dáàbò bò ní. àwa lè kóra wa ń dànù àlèmọ́lè rẹ lómi kó ń dànù wọ́n kẹ̀ lọ́rọ̀ ọlẹ́bí tẹ̀ wá ní ìṣẹ́ bẹ̀rẹ̀ ni ẹ kò fún wọn fáin fáin kí ló dé ẹ̀yìn rí dáadáa sọ pa àwọn èèyàn tó fi jẹ́ pé gbogbo aburú kọ́ bàjẹ́ kọ́ dàrú náà ní máa wù yín ọ̀rọ̀ tó sọ tó sojú rẹ̀ ni ọ̀rọ̀ tó sọ tó ọmọ nǹkan kan pa rẹ̀ ni àbá tó bá ti di pé ibi tí wọ́n ń wa ọkọ̀ lọ pé yàtọ̀ síbi tó ń wa lọ pé à ah, ẹ mọ̀ pé bọ́rọ̀ ṣe rí nìyẹn à ah, ọlọ́run dákun mọ́ wẹnu mi Ah, kíní kan ó ti wẹnu ẹ̀ ó rẹnu ẹ̀ ọlọ́run mọ ẹnu ẹ̀ ó sì mọ̀ pẹ́nu burúkú ló ń gbé k nígbà tí wọ́n bá kó fún báwọn tẹ́lómìnà tó kó fún àbúrò ń dínkù láwùjọ. ẹnikẹ́ni tí máa ń dáàbò bo ọmọ ìyá rẹ̀ lẹ́yìn rẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ti pèsè ẹ̀san ńlá fún wa arábìnrin kan nínú àwọn sàhábà orúkọ rẹ̀ amájẹ́ asma bintu yazid radiyallahu anhuma ọlọ́nàbí wa muhammad sallallahu alayhi wa sallam sọ pé man zabba an 'irdi akhihi. بالمغيب كان حقا على الله عز وجل ان يعتقه من النار رواه احمد بسند صحيح قني قدام الثاني النبي صلى الله عليه وسلم تبع في الكتاب هو ما يعرف لا يري يعني تو جكي هو ان تو ما بغان ري مو ري غان ري با الله ما بيلو داوا او تي سيني اوران يا لو لوري ارا ري wọ́n bọ́kùn náà kúrò lọ́rùn onítàn tó bá jíjọ gbèdà òkè yà láti pé ẹni tó ń dáàbò bò mùsùlùmí wọ́n ti ti kárí mi lẹ́yìn rẹ̀ wọ́n ti ń bàjẹ́ ìwọ tún ṣe kó dúró ọlọ́run ọbọ̀ bọ́kùn náà kúrò lọ́rùn rẹ̀ tó bá jíjọ gbèdà òkè yà kí ni a ṣe ìwà dúró ńtọ́nà fi san wálẹ̀ kọ̀tà déédéé jẹ́ bẹ́ẹ̀ torí kì í rọrùn kì í rọrùn ní ìsèyàn ìwọ kan ṣoṣo wá dúró lò pé kò rí bẹ́ẹ̀ tí ìbá ti pọ̀ bá ní mánì gidi ò ní lè ṣe nítorí tí ọ̀rọ̀ ọ̀run tí wọ tó o sì wá tú láti ara rẹ pé ó dá gbogbo yọ ọmọ ìyá rẹ náà ni ìdínú tọ́lọ̀ wọn bó fi yọ kúrò nínú náà yọ bọ́kùnrin kúrò lọ́rùn rẹ ò ní wọná ètò ẹ̀ka máa ṣe nu gbàmà ètò kí wọ́n ń sọ wọn náà máa dákun kẹ́ra ẹ̀yin ò tí ẹ̀ sì gbọ́ ìtọ́sẹ̀ tẹ̀lé ẹ̀yìn àti ìyàtí báyìí ó gbóná fẹlifẹli ni a'udhu billah a'udhu billah torí pé tí wọ́n bá dáàbò bọ́ ọmọ ìyá rẹ lónìí ìyá náà ń bọ̀ lọ́la wọ́n kúkú sọ tìyà náà lọ́la àwọn ẹni tí ń sọ ọ̀hún wọ́n ń ronú kí wọ́n tó sọ wọ́n padà gbé wọn náà sórí àtẹ lọ́la. bákan náà anabi muhammad sallallahu alayhi wa sallam ó tún sọ nínú àdìsí mi èdè abu darda radiyallahu anhu tó gbé jáde anabi ni man radda. عن عرض أخيه رد الله عن وجهه النار يوم القيامة يعني كان tọ́lájú lè dáàbò bo iye ọmọ ìyá rẹ̀ tó gbé jìnnà tí àwọn ẹni tó fẹ́ máa ta tó fẹ́ máa ta àbàwọ̀n ká bá wọn sásọ alárẹ̀ ọlọ́run ọba yóò lé iná jìnnà sójú rẹ̀ tó bá ti dọ̀gbìn náà.

أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله دجاجو أريكي أجا إما صورة ملكة جلين لا يدا tọrọ kan kalẹ̀ ló ti ìyẹn gbọ́dọ̀ kóra rẹ̀ ń dànù kìí ṣe gbogbo tó dúró iná lẹ́nu sọ kìí sì ṣe gbogbo tí ń wẹnu láti wí èèyàn sọra lẹ̀ fẹ́nu pé kọ́ máa wí kọ́ máa sọ nítorí bá méjì kọ̀ torí ká lè bá rọ́nà lọ́nà lọ́lọ́ ọjọ́ gbẹ̀ngà lùfìyàmù ǹjẹ́jẹ́ mọ̀ pé àwọn olùmọ̀ ẹ̀sìn Islam wọ́n láwọn kankan bẹ̀ eléyìí tó ṣe wípé èèyàn lè ti torí rẹ̀ sọ̀rọ̀ ọmọ làkejì rẹ̀ lẹ́yìn láì dá ṣùgbọ́n tó ṣe pé èèyàn ní lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run tí èèyàn bá ṣe nítorí àwọn nǹkan wọ̀nyí. Al-Imam An-Nawawi rahimahullah wọn láwọn nǹkan wọ̀nyí nǹkan mẹ́fà ni ẹ jẹ́ ká dì ká sì sọ ẹ̀yìn bá a mà tá a bá ti torí wọn sọ̀rọ̀ ọmọ làkejì wa lẹ́yìn láì dá kò sí nǹkan tó burú ń bẹ àdẹ́tẹ̀ ṣùgbọ́n níta ní èèwọ̀ ní ká sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì dáa wọ́n gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí torí mùsùlùmí lọ́mọ ìyá wa téèyàn bá sọ̀rọ̀ àwọn tàn àbẹ́nìkan nínú ọlọ́yàdé àbẹ́nìkan nínú àwọn ọlọ́jẹ̀ àbáwọn ẹni tó jẹ́ pé àwọn abọ́kíbọ̀ ọ̀pẹ̀ yòókù àbọ̀mọlẹ́yìn pọ́ọ̀lù àbáwọn ọlọ́jọ́ sátidé ohun yòówù ò lè máa bọ kásọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn ẹlẹ́yìn kò sí tó burú fún òní gbalada òní gbẹ̀sẹ̀ kankan mẹ́ òní gbẹ̀sẹ̀ kankan mẹ́ bá sọ̀rọ̀ olórí bú kò pé kọ́ gbẹ̀sẹ̀. alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan tó ṣe é pé a lè fi torí rẹ̀ sọ̀rọ̀ mùsùlùmí lẹ́yìn láìda táàtì ní gbẹ̀sẹ̀ òun náà ni atọ́bọ̀lù kọjá pé ẹnìkan sàbòsí sí wa àwa afẹ́fẹ́ àbòsí tó ṣe sí wa afẹ́fẹ́ sùn afẹ́fẹ́ sọ ẹni tó ní agbára láti bá wa gbé àbòsí nǹkó ẹni tó ní agbára láti bá wa kà lọ́wọ́ dè kábòsí yìí ó lè bá a dúró kò sí nǹkan tó burú ìpè tá a bá lọ fẹjọ́ rẹ̀ sùn a lọ fi sùn jọba a lọ fi sùn ẹni tí agbára àkóso wà lọ́wọ́ rẹ̀ kọ́ wa sọ pé lágbájá sábò sísè mi ìsọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì dání àmọ́ ìsìláàmù faramọ́ nítorí pé tí ọba sáyè fún àwọn èèyàn láti máa sọ̀rọ̀ ẹ̀ jáde wọ́n máa ṣàbòsí fún wọn gbé èèyàn ò ní rẹ́tọ̀ rẹ̀ gbà láéláé ẹnìkan ṣàbòsí sí mi ẹnìkan ṣàbòsí sí mi kò sẹ́nìkan tí ń jẹ́ nìkan láyé ọ̀dà pọ̀ kò sì sínú pọ̀ sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láìlá àmọ́ ẹ gbọ́dọ̀ sọdún tó ṣe sí lọ tẹ́ ẹ máa ti ń jáwé tóbi tẹ́ ẹ ti máa gé jábẹ́ẹ̀. tó dájú ni kẹ́ẹ̀sì sábòsì ẹnì kò sì ní sábòsì kọ́ lọ lálàáfíà lágbájá sábòsì sí mi ó fi agbára ó fi gba mọ́ lọ́wọ́ ó fọwọ́ ó fi gba mi lójú ó mú nǹkan mi má tiẹ̀ gbogbo eléyìí ẹ̀sẹ̀ lọ nítorí pé nǹkan tó ṣe nínú àwọn nǹkan tá a lè ti torí rẹ̀ sọ̀rọ̀ ọmọlàkejì wa lẹ́yìn láìda tá a sì ní dẹ́ṣẹ̀ òun náà ni kẹ́nìkan jẹ́ pé ó ń ṣàìdá ó sì ń ṣèbàjẹ́ àwa fẹ́ pe àwọn èèyàn kan ràn wá lọ́wọ́ bá a ti ṣe mú arákùnrin yìí dẹ́kun ìbàjẹ́ tí ń ṣe bá a ti ṣe mú dẹ́kun aburú tí ń ṣe kò sí nǹkan tó burú kò sí nǹkan tó burú lásán pétọ èèyàn aládùúgbò ẹ jẹ́ kí a jọ wá ọ̀nà láti wá wọ̀rọ̀ kọfí sàdá fún lágbájá o nítorí pé lágbájá yìí òun ló kó tẹ́tẹ́ wà dúgbò tẹ́tẹ́ tó sì kó wà dúgbò yìí báyìí gbogbo àwọn ọkọ gbogbo àwọn aya ọkọ òrìṣà ya gbọ́mọ́ ayò òrìṣà ọkọ gbọ́mọ́ gbogbo ọmọ ti dìdàkudà látàrí tẹ́tẹ́ tó kó wà dùgbọ̀ ìbàjẹ́ ni tẹ́tẹ́ àbọ̀n lọ́ọ́ adálé ọtí lẹ̀ àbọ̀n lọ́ọ́ dálé dábí tí ti máa wò òkú lọ ibi ni lọ nígbà tó wá àwọn àtọkùtù ẹjẹ́ adáwọ́jọ káwọ́ náà yí nǹkan tí lágbájá kó wà àdúgbò yìí padà ká dà pọ̀ rẹ̀ kò sínú pàǹsọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì dá. àmọ́ níyàwó agbọ́dọ̀ já sí pé a fẹ́ káyípadà ọba aburú tó kó wà àdúgbò ni èyí ṣe pàǹsọ̀ torí pa fẹ́ bàjẹ́ àníyàn wa fi dá wa lẹ́jọ́ ìgbà tá à ń pa àwọn èèyàn tá à ń pè wọ́n kúnra ọgbọ́dọ̀ jẹ́ pé àníyàn wa ni à ń fẹ́ wọn pẹ̀lú wa ká fi yí ni kìí ṣe pé à ń láì a máa bàjẹ́ sí i káwọn èèyàn ọmọ bá fẹ́ràn sínú tí wọ́n sì máa dùn. rí pa làwọn ń wá kìí ṣe pé a fẹ́ bank kìí ṣe pé a fẹ́ sọ àwọn èèyàn ẹlẹ́kẹta ká lọ ṣèbéèrè nípa ẹ̀ ọwọ́ asọ́dọ̀ olùmọ̀ nípa ẹ̀sìn ọwọ́ asọ fún ẹni tí òǹbilérè tọ́jú olùmọ̀ nípa ẹ̀sìn yẹn ó ní bàbá mi màmá mi jẹ́jẹ́jẹ́jẹ́ ni mo kówó kanú ibi tí mo máa kó o sí bàbá sì lọ gbégbá kóló tí mo kówó sí ọkọ oko mi lówó bàbá wo ń bẹ̀ bàbá mi ni àtọmọ kó o ti sọ̀rọ̀ bàbá rẹ lẹ́yìn láì dábàá màmá wo lọ sọ pé lọ fọ́ ọ ní kọ́bọ́ọ̀dù màmá mi ni. eléyìí lábẹ́ òfin ọlọ́run wọ́n lọ sọ̀rọ̀ wọn lẹ́yìn láì dá tó o bá parí ìbéèrè rẹ pẹ̀lú gbẹdọ̀ kí ni kí ni kí ni mo lè ṣe sí tí bàbá mi ṣe lábẹ́ òfin ọlọ́run àwọn wa kọ pé tó fi ọlọ́run sọ tó fi ọlọ́run sọ ni wọn ò ní fún ọ ní ìdájọ́ ẹni tó sọ̀rọ̀ bàbá rẹ̀ lẹ́yìn ní àìdá nítorí pé ṣe ló ń ṣèbéèrè nípa ń tọ́ ọ̀mọ̀ nínú ẹ̀sìn bó tilẹ̀ jẹ́ pé ètò dáa jù òun náà nìkan ọmọ sọ pé bàbá mi kan ọmọ sọ pé màmá mi kọ́mọ́sọ̀ pé ọmọ ìyá mi kọ́mọ́sọ̀ pé ọ̀gá tá à ń jọ ṣiṣẹ́ níbi iṣẹ́ kọ́mọ́sọ̀ pé ẹnìkan tá à ń jọ kẹ́kọ̀ọ́ hmm. kọ́sọ̀ pé ẹ dákun kí ló fi ṣẹ̀rí àṣọ pé kéèyàn ó ṣe tẹ́nìkan bá lọ kówó èèyàn níbi téèyàn kó pamẹ́ sí torí gbogbo èèyàn náà wọ́n sọ pé yàn onídìí kò tútú bàbá rẹ ta tonti kó tó bá sọ pé téèyàn bá lọ kówó èèyàn lẹ́yìn pé ọ̀rọ̀ ẹ̀gbọ́n náà là ń sọ téèyàn tó bá lọ kówó èèyàn ọmọ ayé nígbà táwọn bá gbọ́ bẹ́ẹ̀ pé ṣé èsì bàbá rẹ̀ ló lọ kówó ẹ̀ àbí ìyá rẹ̀ ló apolówó ni ọmọ lè jẹ́ ìyàwó ló polówó èmi náà ń fura kankan ṣẹlẹ̀ ń dèrè lẹ́nu jọ́ mẹ́ta yìí ẹ gbọ́ bèrè tó ṣe ni dánìkan bá lọ kówó èèyàn ọmọ èèyàn ó ti táǹtì rẹ̀ nítorí wọn ọmọ ń parẹ̀ wọ́n táǹtì ẹ̀ báwo wá ni tó bá wá sọ pé bàbá mi ni tó bá sọ pé màmá mi ni ọmọ èèyàn máa sọ pé àwa dúpẹ́ fọlọ́ tọ́lọ̀ òde ọ̀sẹ̀ bàbá tiwa lólè ìyẹn ni pé bàbá tiẹ̀ ti dó lẹ́nu tó ìyẹn á máa sọ ọ̀rọ̀ béèrè ni àmọ́ tó bá sojú abẹ́ǹkù tó ọdẹ akọ ẹni tó ṣe bẹ́ẹ̀ sí ọ lábẹ́ òfin ṣẹ̀ríyà wọn ni kò sínú kọ́ sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì dáa pàápàá jùlọ ọ̀fẹ́ màdájọ́ ọlọ́run nípa kí lọ́ọ́ yẹ kó o ṣe. ẹlẹ́kẹ̀rin òun náà ni iṣẹ́ ìkìlọ̀ fáwọn mùsùlùmí nípa burúkú àǹfẹ́ kí wọ́n ṣíṣe ìsítí fún wọn nípa àìdá táǹfẹ́ fún wọn sá fún aburú àtàìdá yẹ ẹnìkan ló dálẹ̀ ẹnìkan ló gbé wá bá wọn á o ìkẹtọ <laughs> aburú àtàìdá kan wà sí lágbájá ń tà ká o ẹ fún àìdá rẹ tẹ sọ kì sọ̀rọ̀ lẹsọ nítorí níṣẹ́ lẹ́yìn sọ bẹ́ẹ̀ nítorí káwọn èèyàn lè bá sọ́ra èsì pé ọ̀fẹ́ bàjẹ́ bàjẹ́ kí la fẹ́ fi ibi bàjẹ́ dà. lábẹ́ bẹ́ẹ̀ àwọn nǹkan tó wà bẹ́ẹ̀ ṣíṣe nà sí àfáwọn èèyàn nípa aburú kan tó lè múni dáko èèyàn kan wà bẹ́ẹ̀ rẹ pọ̀. alákọ̀ọ́kọ́ nínú mẹ̀sìn Islam ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí tá a mú wa ó ṣeéṣe kọ́ ọmọ wa náà àdéhùn alayhi wa àwọn àdìsí àwọn èèyàn kan ní máa gbà wá àwọn ẹni tó gbà àdìsí wa olódodo pọ̀ nù wọn ẹni tí èso olódodo wà nù wọn a sì fẹ́ jọ àwọn ọ̀rọ̀ tí wọ́n bá lọ́wọ́ látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ká lè bá àmì tọ́sí ọ̀rọ̀ rẹ̀ lódodo ká sì lè bá àmì tó bá jábù má èyí tó ṣe pé asọ́dún àwọn kan ní kan wá lọ má pé ànábì lọ sọ. àwọn ẹni tí ń gbọ́rọ̀ yẹn wá a máa ta ni lágbájá ọmọ lágbájá ta lọ́gbọ̀rọ̀ ìwà tó bá pé ẹni tó bá kọ́ kí ó ní àwọn tí ràbẹ́ ti ṣe fáwọn olóyè pọ̀ gidigidi bẹ́ẹ̀ pé ńgbà tá a ṣe àdìsí kan wọ́n sọ pé lágbájá lọ́gbàá wa látọ̀dọ̀ dóòlà látọ̀dọ̀ tàmẹ̀dò títí dọ́dọ̀ anábì sallallahu alaihi wa sallam gbogbo lágbájá dóòlà tàmẹ̀dò làkàṣẹ́gbẹ̀ún gbogbo wọn ló kọ́ wọn wà nù àwọn tíra ẹ̀ sì bí dictionary. wọn sọ pé lágbájá ọmọ lágbájá yìí báyìí ọ̀dọ́ lágbájá ló ti kọ́ kí ó òun náà kọ lágbájá ń kí ó rí ọmọ àlùbá ẹni táàfin mọ̀ fún gangan lẹni táwa ń wá wọ́n ẹni tó na gbọ́rọ̀ wá lọ́dọ̀ rẹ̀ pínú àwọn rẹ̀ nù ẹni tó gbà látọ̀dọ̀ tiẹ̀ náà pínú àwọn ọmọ kí ó rẹ̀ nù gangan nù sọ nípa àdìsí ànábì sallallahu alaihi wa sallam àdìmú ẹlòmíì nígbà tá a wá dìde orí tiẹ̀ wọ́n á sọ kékeré ni òpùrọ́ burúkú èèyàn abú àìmọye nǹkan tí èsà rọrùn ànábì tó pa ànábì sọ àdúgbò àti kan tó ti wá wà wa ó ti bọrọ jẹ o àlè gba ọ̀rọ̀ wọlé ànábì ókè gbogbo ọ̀rọ̀ tó wá sọ ń pọ̀ èèyàn abú tí wọ́n yìn nù. wọn ò yìn wọn ò sì bàjẹ́ àmọ́ wọ́n ń sọ bẹ́ẹ̀ nítorí kálùmọ́ ò lè bá a sọ́ra fún gbogbo ọ̀rọ̀ tó bá tọ̀dọ̀ ọ̀rù rẹ̀ wá ẹ má gbà ni máa ń pa àwọn èèyàn lọ síbi rẹ̀ gbogbo tó bá gbà wá yóò máa pànàbì sọ̀ńdànàbì ọ̀sọ́ láti polongo àdádálẹ̀ tó gbé lọ́wọ́. tó gbogbo eléyìí tá a máa sọ náà àwọn tíra wọn kìí pé wọ́n ń ba àwọn olùmọ̀ jẹ́ o kìí pé wọ́n tú àṣírí wọn o. torẹ́sì ni eléyìí ọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ alaihi tó bá yẹ kó lọ́ba a wá káfọ́ ara wa tẹ̀ tàbí tá a fẹ́ gbé nínú náà jahannam bẹ́ẹ̀ lànà bìsọ. àjọkẹ́ká mọ ẹni tí ó lè mú ni máa pe irọ́ lóòótọ́ ká lè bá a sọ́ra fún irọ́ rẹ̀ àti náà ìgbà nínú tọ́da. bákan náà nínú ìpàkíyèsí àwọn èèyàn lọ síbi pé ẹ sọ́ra aburú ìgbà nínú nǹkan báyìí o ó náà ní kí wọ́n mẹ́lẹ́rìí wá ẹnìkan àti ẹnìkan tó ń fa nǹkan kọ́ọ̀tù ẹni tó wá pò ló ní nǹkan ọwọ́ mẹ́lẹ́rìí méjì wá àwọn ẹlẹ́rìí méjèèjì wọn á níta ló lè jẹ́rìí fún wọn pé ní dáadáa ni wọ́n á tá a lè gbẹ̀rí wọn ẹnìkan kan náà wá ní pé àwọn ah, ẹ̀sẹ̀ ni rè o eléyìí báyìí àbí wọ́n kọ́ ni ṣébí wọ́n lọ mú títà mọ́ ọmọ pé gbogbo àwọn máa lé ọkọ̀ àdúgbò pò mú títà lọ́wọ́ ẹlẹ́rìí mi wá kò sínú pé wọ́n bàjẹ́ níta máa ń parẹ́ wọn sọ nítorí pé ọ̀mù tí ò sí gbẹ̀rí ẹ̀jẹ̀ ìwọ kọ́ ni bàbá ń sìn náà kó kí ìlélẹ́yìí à lè gbẹ̀rí rẹ̀ ìwọ kọ́ ni nídòló tí wàá mọ́tíláṣí sáyìn ìbádògbò kan náà là ń jọ gbé ó ní àmọ́ máa ń sèso láti lẹ́ẹ̀kan láàrin ókè àwọn ọjọ́ tè wá àwọn sèǹkó tu òun náà tí wàá sọ pé lẹ́ẹ̀kan láàrin òun ní gbẹ̀rí rẹ̀ láíláí ẹnìkan náà bọ́ bẹ́ẹ̀ ó lóun fẹ́ so adájọ́ ò sì gbọ́dọ̀ fi tó ń mọ̀ kó gbọ́dọ̀ fi dájọ́ yóò ti kọ́ tẹnu ẹlòmíì jáde ẹnìkan bá ní ẹ dákun o eléyìí ẹsẹni tó lè jẹ́rìí torí pé ọmú sìgá ni sìgá tẹlòmíì ọkà kùn tó fi gèdè tètè rẹ̀ ó ti disqualify gbogbo ẹ̀rí tó bá wá jẹ́ torí pé ó ti sọ di pòkì lábẹ́ òfin ọlọ́wọ́n bá wọn tó eléyìí ò sínú pé wọ́n ń bá yàn jẹ́ o ẹnu àwọn mùsùlùmí kò lórí pé ká sọ ní tí ń bẹ lára arú wọn wọ́n má bàa kó tiwọn rárá yé ọ̀ràn àyà ni. bákan náà lábẹ́ bẹ́ẹ̀ onáníkẹ́ni kan wá bá yín kó ló ń fẹ́ gbàmọ̀ràn lẹ́nu yín nípa kó ń fẹ́ fi ọmọ báyìí òun fẹ́ mú ẹni báyìí lánàá kí lè rí ti wọ́n á sọ pé à ń tẹ́ bá mọ̀ nípa rẹ̀ sọ dáadáa èyí sì jà jù ó gbogbo aburú tẹ́ bá mọ̀ gbogbo aburú tẹ́ bá mọ̀ ńlẹ̀ sọ̀rọ̀ ẹ ní sọ dáadáa ní ìsìn torí pé nítorí bí yín léèrè ni pé tí aburú kan bẹ lọ́wọ́ rẹ̀ tó lè mú mi má fẹ́ ọmọ rẹ̀ tí aburú kan bẹ lára ọmọ tó lè mú mi má fẹ́ bẹ́ẹ̀ náà lọkùnrin obìnrin náà lè lọ béèrè lọ́dọ̀ àwọn ẹni tó mọ̀ tọ́kílẹ̀ máa ń mi má jẹ́ ìyàwó fún táwọn kan bẹ nínú fámìlì rẹ̀ tó lè mú n jẹ́ Islam níta ẹ bá máa sọ eléyìí ò sínú pẹ̀ǹpẹ̀ǹdà àmọ́ kì í wá sí pé sọ láàbọ̀ àbọ̀ tó bá ti lọ tẹ́tùn lọ bá pé mo tún rántí nǹkan kan mo tún rántí nǹkan kan rárá o ẹyọ kan tẹ́ bá ti sọ náà lọ sí tó tí yín sì ní kẹ́ sọ kí sì ti ní kẹ́ mú ntú láti láti fẹ́ àbí kẹ́ mú ntú láti láti má fẹ́ bẹ́ẹ̀ náà ni ẹnìkan olóńfẹ́ fẹ́ nìkan dòwò pọ̀ ọwọ́ abáyín ó wá bí ilé rẹ̀ pé kí lẹ́ mọ̀ nípa rẹ̀ nípa ọ̀rọ̀ owó wá ní à ah, lágbájá yìí kò lámàánà èèyàn abú ò lè ní. kòtòbà kò lámàánà èèyàn abú ò lè ní. à wọ́n lọ́wọ́ kùsù lọ́wọ́ tó ń ti gbogbo àwọn ìràwọ̀ mẹ́ta tán fún un tó o bá rò kó tuntun lè bá a ṣe ìwọ náà ló ń kò bí fáńgọ̀ báyà. àbí ẹnìkan ọwọ́ abáyín ó lóun fẹ́ kówó pamọ́ sọ̀dọ̀ lágbájá torí ìrìn àjò kan bẹ wájú òun ó sì lówó tó wọn fẹ́ kólé àmọ́ òun fẹ́ kó pamọ́ sọ́dọ̀ lágbájá wọn á bí léèrè pé kí lẹ máa ń pa rẹ̀ wọn ni ah! gbẹwìrì ni bàbá yìí tó o bá fi lè tètè kó nǹkan sí lẹ́nu tó o bá fi lè gbé mi tó kálú yóò kó wọn bá nǹkan kan lọ́wọ́ rẹ̀ òtù wa gbọ́ bẹ́ẹ̀ wọn náà tún ní ah! bọ́lá ń bá kádàrá tó kọ́ jẹ́ ebi yẹn náà ló jẹ́ kò wàhálà àjẹkù tó bá dé orí ara rẹ náà lọ́ọ́ bá wí. bẹ́ẹ̀ náà ni ẹni tó fẹ́ báyàn dá bísínẹ́sì pọ̀ àbẹ́ni tó ṣe é pé ẹ̀yin ti kó lọ sínú ilé kan àwọn fúláàtì fúláàtì yàrá yàrá tí wọ́n ṣẹ́kù mbẹ́ ẹnìkan wá pò náà wálé ó sọ fún yín ẹ má tètè sọ fún pé lẹ́sẹ̀kù lè wà o tẹ́yìn bá fẹ́ sọ fún pé lẹ́sẹ̀kù lè yín kọ́ máa bọ̀ ẹ kọ́kọ́ wádìí rẹ̀ lọ́dọ̀ àwọn yẹn ṣé lágbájá yìí ṣé ẹni téèyàn lè bá gbé ni àbẹ́ni téèyàn ò lè bá gbé á ìmọ̀ ajá o ìyàwó rẹ̀ sì burú o ìmọ̀ ajá o ìyàwó rẹ̀ sì burú o á ah! ajẹ́ pé kò sí lẹ́ńlẹ̀ tiwa mo rò pé yé nítorí pé tí ẹ bá mú létí gbogbo ayé ọ̀dà yín mà gbogbo ayé ọ̀dà yín mà tọ́ wọ́n á sọ wípé àwọn ọmọ máa burú ó ti tó bá nà. kò nídìí pé kò tún máa tẹ̀kọ́ sí wẹ́wẹ́ nígbà tó sì máa máa burú. bẹ́ẹ̀ náà ni ọjọ́ yìí pé ààrẹ nìkan tọ́yẹ ọmọ ń wá máa wá lọ máa bọ̀ ṣùgbọ́n ní táàrí ti ń lọ báyìí aládàádáalẹ̀ kò kí èèyàn ni ọ̀dọ́ rẹ̀ ní ti ń lọ pọ́mà ẹ̀yìn ọ̀wá pé ọmọ ẹ wàá sọ fún un àfa rẹ tó ń lọ báyìí àkínní mo rí tó ń lọ sí mbẹ mọ ń lọ kọkí òní àfa rẹ tó ń lọ kọkí lọ́dọ̀ rẹ yìí báyìí o ah aládàáda alẹ ni o nígbà wọn kí máa ń ṣe nǹkan báyìí wọn kí máa ń ṣe nǹkan báyìí wọn kí máa ń ṣe nǹkan báyìí ah èmi ò tí ì ríran rí o yìí máa ṣe o ẹ̀rù ti ń bà mí ike pẹ̀lú bó ṣe ń lọ sọ́dọ̀ rẹ yìí ó súnmọ́ ó padà kó ìwà rẹ̀ rán kò sí ní ta nínú Islam pápẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá lẹ̀ máa ń pa rẹ̀ náà àdádálẹ̀ náà lẹ́sìn máa padà sí wá àwọn ẹni tó mọ̀ nípa súnà tó ń tẹ̀lé súnà lọ́kọ́ mọ̀ lọ́dọ̀ wọn nítorí pé táwọn bá lapa lára rẹ pẹ̀lú ìmọ̀tọ́kọ́ lọ́dọ̀ wọn àti ẹ̀sìn táwọn ń ṣe wọn náà padà jólúmọ̀ tí ó wúlò fún Islam àti mùsùlùmí lọ́la ẹ sọ bẹ́ẹ̀ kìí ṣe pẹ̀lú ẹ̀mí pé ẹ ń ṣe lára onísìn pé á adúrò àwọn ọmọ ẹbí lọ́ba fáwọn fẹ́ tó lọ́dọ̀ rẹ olórí ikú rẹ ó ti dẹ́sí ni ó gbogbo ayé ọba àmọ́ lọ sọ́dọ̀ rẹ òkè lọ́fẹ́ bí lára mi òsín tó gbọ́dọ̀ bí lára mi tí yín kàn ní pé ọmọ tẹ́ ẹni tí ń lọ sí mọ̀ lẹ́pẹ̀pẹ́ ẹ̀rú ń bà mí fún ọ kí wọn náà má lọ di aládàdalẹ̀ tí kò jù bẹ́ẹ̀ lọ tí ọba sì jẹ́ pẹ́rù tí ń bà mí fún ọ ni kéńtì lọ́kàn mi gbọ́dọ̀ bá kún kọ́ bá ló kún kún tó má sì lọ́fà ọ̀fà. àníyàn rẹ ọ̀gbọ́dọ̀ já sí pò ń ṣe lára onítàn bákan náà. ìgbà míì àwọn èèyàn máa ń ṣàtìṣe púpọ̀ láàrin mi wọ́n máa lé àwọn èèyàn dènà sẹ́nìkan ló kọ́ ọpá ládàáda lẹ̀ ló kọ́ ọpọ́ ní aburú èèyàn ni àti kó lè kó aburú àti àdáda lẹ̀ wọ́n lè kọ́ra ẹlòmíì ṣùgbọ́n tí ó pé tinú ń bẹ́nu ni irọ́ gidi ni gbogbo ń tán sọ yẹn wọn ò ká àdáda lẹ̀ mọ́ lọ́wọ́ wọn ò bá níbi àìdáa ṣùgbọ́n ìlara gidigidi ni máa mú wọn ṣe bẹ́ẹ̀ wọ́n ti gbọ́ táwọn olùmọ̀ ti sọ ọrú rẹ̀ nínú síra àwọn náà wàá wá àdádálẹ̀ kan tí ò sí wọ́n lọ́mọ lẹ́sẹ̀ wọ́n wá sọ pé ń sàdádálẹ̀ kò yẹ káwọn ọmọ máa lọ sọ́dọ̀ rẹ̀ ó yẹ kí gbogbo wọn sápò lọ́dọ̀ rẹ̀ kọ́mọ́bà kó tara rẹ̀ ràn wá ẹ wàá má pèsè ìwé tara rẹ̀ wá fún wa kò lè yé yín a kò sì lè yá wa dùndú là wa ẹ̀yin nìkan lẹ lórí lọ torí ń àṣetọ́ ni máa ń lu àwọn èèyàn púpọ̀ yọmọ wa wá pẹ̀lú ahọ́n ẹni tó fẹ́ ṣàtúnṣe ló ti ṣe ìlara ló dá láàmú. kan kò ní pẹ́pẹ́ lómi ní ẹ rí i pé ru rẹ̀ náà bóyá kí ó lò náà ń kọ́ yẹn ẹ máa pé bó lọ́lọ́run ti lágbájá ṣé kò sí ọ̀nà ọ̀nà àbáyọ kan tá a lè gbà tá a fi lé àwọn èèyàn kúrò lọ́dọ̀ ọkùnrin wá lọ nǹkan kan máa lẹ́sẹ̀ ẹ sọ̀rọ̀ àdáda lẹ̀ tó wà lọ́dọ̀ rẹ̀ ẹ jẹ́ oyé wa kálí bá a máa ń tọ́ fàtà àti jìnnà sí. bákan náà nínú tó ti lè mú àsọ̀rọ̀ lẹ́yìn láì da tó bá jẹ́ mùsùlùmí tá a sì tẹ́ lọ́n. òun náà ní kọjá pé wọ́n fi èèyàn ta lákòóso lórí iléeṣẹ́ kan. ìwọ̀n à ń ṣe iléeṣẹ́ yẹn báṣubàṣu ń darí ẹ̀ rádaràda ń ṣe ń tọ́ pẹ́ńbẹ́ẹ̀ ètò ibi tí wọ́n fi ti alákòóso fún yàn ń dàrú gbogbo nǹkan bàjẹ́ bí kéèyàn jẹ́ chairman local government ó wá jẹ́ pé gbogbo local government ló ti bàjẹ́ tán gbogbo owó tí wọ́n bá ti kó ránṣẹ́ pé kí wọ́n fi ṣiṣẹ́ fáwọn èèyàn gbogbo ẹ̀ ní gómì gbogbo bàjẹ́ lékún lórí bàjẹ́ ni ẹ lè lọ sọ́fíìsì ọ̀daràn rẹ̀ àti káyọ̀ káwọn obìnrin wọn máa pààrà rẹ̀ wọ́n máa kórìí rẹ̀ wọ́n máa tẹ̀sẹ̀ ẹjọ́ bàbá ṣe jìnnà lójoojúmọ́ ni ìjọba sì bá ṣe jìnnà kó túmọ̀ wà máa ń jọ mi. débi orílẹ̀-èdè wo ti wá lọ wájú ìlú wo ti kò já gbanú kẹ wá lọ sọ̀rọ̀ rẹ̀ sẹ́ni tẹ́ ẹ bá mọ̀ kó tún lágbà jùlọ ẹni tó ṣe pé òun ó lè pé fún ọyọ ń pò àbó lè pé fún báwí kí wọ́n sọ pé tọ̀ kí a máa ń local government ti wá o lágbọn àbí báyìí tá a wà o báyìí báyìí báyìí báyìí báyìí báyìí ní wàá rẹ̀ kò sínú fẹ́ gbẹ̀sẹ̀ lórí rẹ̀ tó bá ti dọ́gbìn dàgbìn yàrá. nítorí pé arìgbẹ́yìn lẹ lè bá yálà ẹni tó lè yọ̀ǹpò ni àbẹ́ni tí ò tiẹ̀ lè yọ̀ǹpò àmọ́ tó lè pàkíyèsí rẹ̀ kí ẹ fẹjọ́ rẹ̀ sùn eléyìí ń bẹ́ẹ̀ lọ́jọ́ mẹ́kìlá ti fẹ́ máa fi ta yín sí gbogbo bí ti wá jókòó ẹ máa sọ pé lórí ibú rẹ̀ kẹ̀kẹ́ ló kùn dọ́fíìsì ní ìsìn Rolls Royce ìníngò olórí ibú rẹ̀ ẹ ń wá wọ̀sùn ní tẹ́lẹ̀ ó ti kọ́ bọ́ngálò olórí ibú rẹ̀ eléyìí ẹsẹ̀ ló ń dájọ́ ẹsẹ̀ ló ń dájọ́ eléyìí sì ní tọ́wọ́dọ̀ àwọn èèyàn lọ́rùn láwùjọ tiwa torí àti wọn náà rọrùn lọ́pọ̀ nù fẹ́ràn ẹni tó ọmọ kó lè bá wí lọ́rọ̀ ọba eléyìí òsì sínú má ti wọ́n gbọ́ pé mi mọ gbọ́rọ̀ wá má ti wọ́n gbọ́ báwò sọ fún èmi ni mo gbọ́rọ̀ wá etí ti ń ṣe tí ń ṣe tí ń ṣe ní ìsìnkú wa bàjẹ́ etí ń ṣe kankan la wa sọ a sì wá sọ bẹ́yìn nítorí bẹ́yìn lè bàbá ẹ̀lẹ́ bá wa bá wí a lè tẹ́jú lẹ̀ sí lọ́ọ́ bàjẹ́ bẹ́ẹ̀ náà ni sọ́wọ́ pé gọ́vnà ni pé wíri gọ́vnà náà ló lè òun náà gbọ́dọ̀ lẹ́nìkan tó lè bá wí bẹ́ẹ̀ pé tó bá ké tí sísẹ́mù tí wọ́n ti gbà pé olórí orílẹ̀-èdè lè yọ kó yọ mọ́nà yẹ́nà ti bá àwọn àgbẹ̀ immunity immunity yọ́n mọ̀ wá sí bẹ́ẹ̀ lọ títí gbọ́dọ̀ gángan kọ́dún mẹ́jọ. tọ́ba tó kú olórí ipò tán immunity ó tún dẹ́kù nítorí báwọn ìdájọ́ ń tẹ́jú òkò àwọn náà ní sí ìṣèjọba. a jẹ́ pé ẹ̀yin di àgbẹ̀ nù òun jíwó gbé nù. tọ́ba jẹ́ pé olórí orílẹ̀-èdè náà ní òdúró déédéé tálá fẹ́tọ́ tiẹ̀ sùn. wọ́n fi sun àwọn tí wọ́n lè tó wọn bá sì lágbára láti lè yọ àwọn tí ó lè pè sí tòkò tí ó bá wí lábẹ́ òfin ọlọ́run kò sínú ká ìsọ̀rọ̀ yẹn lẹ́yìn láì dá mẹ́ọ̀ ẹ lọ sọ fẹ́ni tó ṣe pé yóò lè bá wí. ilé ìjẹba àwọn nínú àwọn nǹkan tó fi lè jẹ́ ká sọ̀rọ̀ yẹn lẹ́yìn láì dá òun náà ní kéèyàn ọjọ́ dára kó náà ọmọ fìfú kọ́mọ gbé pamọ́ ọmọ tí ni kò gbé pamọ́ gbogbo èèyàn ti mọ̀ pé tẹ bá ti fẹ́ wà àdúgbò lágbo méje alẹ́ bá ń o ti páàkì mọ́ṣíìnì níbẹ̀ ẹ bọ́ mú pẹlẹbẹ mẹ́ta ẹ bọ́ mú sọ̀nsọ̀ méjì yóò sì máa gbà á gbogbo ẹ̀yẹ́ ti mà gbogbo parọ́ kékeré ni ọmọgbó mà lélẹ́yìn ó ń pè mí lánàá alámúgbó lélẹ́yìn kí ni ọmọtí burúkú ṣé bá a rí àrí kò gbé pamọ́ àbáwọn tí máa ń nọ́dọ̀ àwọn ìyá ọlọ́sìn àwọn búkàbúkà yóò tún ní kí wọ́n bọ̀ ń pé kíní kan Eh, ìgbọ́ tí oníkùn bàǹbà wọ́n bọ̀ ń gbé mẹ́ta wọ́n bọ̀ ń gbé pẹpẹ súùpù pẹpẹ fíṣì wọ́n bọ̀ ń gbé wa ike torí bí atamba ṣe ń ta òun lẹ́nu báyìí kí wọ́n sì máa gbọ́ sílẹ̀ àwọn òbí lẹ́nu mẹ́sàn-án sọ̀rọ̀ ó ti hàn gbogbo yẹn ti máa ẹni tí bá ń ṣe kò kí ì bẹ́ẹ̀ tí sì ń gbé hàn tẹ́ẹ̀kẹ́ sọ ní ṣe lẹ́yìn rẹ̀ kò sínú pẹ́ bàjẹ́ kò sínú tẹ́gbẹ̀sẹ̀ lórí ẹ̀. ẹni tẹ́ ti mọ̀ pé bàbá ń sìn náà bàbá ń sìn náà kò sì fi ṣe bójúbójú ẹ̀ńjọ́ gbélé ni gbóbìnrin ti ń wọlé lélẹ́yìn jáde lélẹ́yìn ti ń wọlé lélẹ́yìn jáde ojoojúmọ́ àwọn àlè ọ̀wà wa náà kí lẹ́yìn tó a mọ̀ ẹ ẹ ẹ ẹ sílẹ̀kùn mọ́ lórí rin ni bí wọ́n bá ṣe wàá nulẹ̀ wọ́n ń pè mí pé bàbá ọ̀pá mi o ọ̀pá mi o tó bá wọn o ó tó bá wọn ká ẹ wọn lábẹ́rẹ́ ni pé o náà tún sọ ọ̀daràn olórí mi kẹ wá sọ pé tani tani bàbá náà tani bàbá rádaràda bàbá ń zìlà eléyìí ò sínú pẹ̀ sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láìláà gẹ́gẹ́ bí ẹni tí ń sọ pé àwọn ní kálàmì táwọn lè fi da ọ̀rọ̀ rẹ wú àwọn ní kálàmì táwọn lè fi lè yí kádàrá rẹ fara fẹ olórí fún mọ̀lẹ́lẹ́yìn olóògùn bọ́ọ̀lù ọjà àlọ́ lórí ikú olóògùn ètò máa ti ṣe fáàrí ni tẹmọ kó ló fi ló fi sí yín lẹ́nu ìwà abútí ń wọ̀ ló fi sí yín lẹ́nu tẹ̀sí ma ẹnìkan oníkéré

tó gbogbo orú kò sínú pẹ́ sọ̀rọ̀ yẹn lẹ́yìn torí pé wà sí ń tó sì hàn tó nà gbé hàn tí gbé ni kò sínú ẹ̀ sẹ́lọ̀ rárá rárá bákan náà ẹni ó máa ń ṣe fáwọn èèyàn lè máa mú ni amọ́lẹ̀ ìlálù àlá ni máa ṣe níbi wa ó ti wá sọ jáde àìmọye tí mo síwájú yín tí ń sàlùwàlà ala wọn àbẹ̀rẹ̀ eléyìí gbogbo àwọn àdìjànú tá à ń fi ń sanwó a ọ̀daràn lélẹ́yìn yìí máa máa máa ti sọ láti láì sàlùwàlà. ó lè parọ́ mọ́ parọ́ mọ́ ta dị olórí ikú rẹ̀ ọ̀mà tó ń sọ. torí ara parọ́ torí di ká sọ̀rọ̀ àwọn ẹlẹ́kẹ̀fà nínú eléyìí tó lè jẹ́ kí wọ́n sọ̀rọ̀ èèyàn lẹ́yìn láì dáa dáàtì ní jẹ́ tó òun náà ni pé a fẹ́ ṣàfihàn rẹ̀ fún ọdẹ dáa mọ̀ pé òun là ń sọ̀rọ̀ rẹ̀ pé a ọ̀dọ̀ bàbá afọ́jú àdúgbò wa ni mo ti yáwé gbogbo èèyàn sì ti máa pè ní bàbá afọ́jú bàbá afọ́jú bàbá afọ́jú kéésì bínú wọ́n níbo ni mo ti ń bọ̀ ni bàbá mo wá ní ọ̀dọ̀ bàbá afọ́jú mọ́ wa àbọ̀dọ̀ yín kọ́ mọ́ wa ni wọn ni ọ̀dọ̀ mi náà lọ́wọ́ ẹ ti wí bẹ́ẹ̀ fún kọ̀ọ̀ká fún ẹ̀bú gbogbo èèyàn ti wá fi dá àmọ́ pé kí ẹ bá fẹ́ wọ́n mọ̀ pé òun gangan lẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ àfi kẹ́ kí bàbá afọ́jú eléyìí ò sínú pẹ̀sẹ̀ lọ àmọ́ tó bá kí nǹkan mí wà tá a lè fi dá àmọ́ yàtọ̀ sí irú gbólò ń lọ ẹ̀ka màlù bàbá àfin bàbá adití ọkùnrin arọ ẹni tó ju rẹ̀ ti dáhùn tó bá jẹ́ pé kò bínú náà láti fi dáàmà àtẹ̀lọ́ àmọ́ àti pèrí lójú rẹ̀ wàhálà ti ṣẹlẹ̀ àwọn àti ọkùnrin afọ́jú burúkú ẹ́ àtúntì burúkú láìsẹ̀ ó túmọ̀ sí pé yẹ ẹ̀yin náà máa pẹ̀lú ẹ wà ọkọ̀ tó jẹ́ kíkẹ́ bá fi pèèyàn kò ní bínú lẹ́ẹ̀ma fi pè àwọn nǹkan mẹ́fà yìí náà làwọn nǹkan tó ṣe pé téèyàn bá fi tìtorí rẹ̀ sọ̀rọ̀ ọmọ rẹ̀ ọmọlàkejì rẹ̀ lẹ́yìn láì dáa àmì ìtọ́jà àdìgbà náà ni pé ká sọ ẹnu wa nítorí pé ẹnu máa kó báyìí ká máa sọ̀rọ̀ èèyàn lẹ́yìn láì dáa kò ní jẹ́ ká lójú mójútó tiwa gangan lọ́wọ́ àbùkù pọ̀ lára tiwa náà téèyàn bá mójútó ara rẹ̀ yóò pa yóò kó láì rojú níbi àti máa sọ tọmọlàkejì rẹ̀ lẹ́yìn láì dáa ọlọ́run tún wa ṣe níbi tá a kù sí ọlọ́run ràn wá lọ́wọ́ ó jẹ́ ká lè parí ilé ayé ìlàlàáfíà ọlọ́run sí wa lọ́mọ àlùjànnà.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 وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وأحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها جلها ودقها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها وأصلح اللهم لنا بلادنا نيجيريا اللهم اصلح لنا بلادنا نيجيريا اللهم اصلح لنا بلادنا نيجيريا ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين قوموا الى صلاتكم والحمد الله الله اكبر الله اكبر